وعلى آله وصحبه ومن والاه وبعد والسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله فصل في هديه في الطاعون وعلاجه والاحتراز منه àfọwọ́sí tọ́lá fi sílẹ̀ fún wa níbí nípa ìlànà anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam níbi ṣíṣe ìtọ́jú àrùn burúkú tó dàbí àjàkálẹ̀ àrùn. báwo la nábì sallallahu alayhi wa ṣe máa ń tọ́jú rẹ̀ tó bá ti tẹ̀lé ọ̀nà olóṣìgbà tó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ká sọ́ra fún kó tó di pọ́ tẹ̀lé. dájúdájú ọ̀tọ̀ ọ̀rùn oríṣi kan ló jẹ́ nínú àwọn oríṣi àjàkáyé àrùn tí ń bẹ àjàkáyé àrùn eléyìí tó ṣe kú bá mẹ́nìkan. tí ọba tí ìrìwò sàn níbi àárẹ̀ yìí ọ̀rọ̀ ọ̀rùn kẹlòmíì náà kó tó fara kásá rẹ̀ látara tiẹ̀ ọ̀rọ̀ ọ̀rùn kó di tabagbátaba wò irú àárẹ̀ báyìí ọ̀nà ń pa pè ní àjàkálẹ̀ àrùn. alislam ọkọ alẹ kọ nípa ọ̀nà tá a máa gbà láti fi sògùn àwọn nǹkan tí bá ń ṣe wá àwọn nǹkan tá à ń sọ̀rọ̀ fún tá à ń bẹ̀rù kí kọ́ máa ṣe wá torí ká lè máa máa dẹ lálàáfíà káàbùrú àìdá àti kò tọ́. kọ́mọ̀ bá ṣẹlẹ̀ sí wa. àwọn àjàkálẹ̀ àrùn wọn pọ̀ púpọ̀ gẹ́gẹ́ bíi kọ́lẹ́rà gẹ́gẹ́ bí ìgbóná gẹ́gẹ́ bí àwọn àrùn burúkú ilé ìtòsí pé àwọn èèyàn ṣáájú àwọn ọ̀mà nípa rẹ̀. tí ń yọjú lọ́lọ́kan ọ̀jọ̀kan láyé òde òní gẹ́gẹ́ bí lásà gẹ́gẹ́ bí ebola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àrùn náà àrùn tó ti pé àti bẹ́ẹ̀lẹ̀ rẹ̀ ló ṣòro àti kálẹ̀ kìrọ̀ ìbáṣe ti ṣẹlẹ̀ tàì ṣẹlẹ̀ ó máa ń sábà fẹ́ di tabábátabá o kìí sábà fẹ́ yọ nìkan sílẹ̀ láì jẹ́ kọ́ dọ́dọ̀ rẹ̀ irú àwọn àrùn báyìí wọn náà ní àjàkálẹ̀ àrùn wọn bẹ nínú àwọn olùmọ̀ tó sọ pé ọ̀pọ̀ ọ̀hún yẹn gangan fúnra rẹ̀ ó ní àjàkálẹ̀ àrùn ìwé ìtọ́dọ́gba gẹ́gẹ́ bí alimami Ibn al-Qayyim rahimahullah ó ti ṣe fi hàn wá ẹlẹ́yìn tí ọkọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀ lọ àlùwàdá àjàkálẹ̀ ọ̀tọ̀ lòun náà wọlé ẹ̀kín àjọṣepọ̀ ń bẹ láàrin ìgbà tó dé gbà tó sọ pé títọ̀ ọ̀run tó bá tẹ̀lẹ̀ òun náà máa sábà jẹ́ tabagbátaba ọ̀ àjàkálẹ̀ ọ̀run náà wọn sàdédé pé bẹ́ẹ̀ àbí nítorí pé kì í dábì kàtó wọn á ní bẹ̀yìnàhùnmá rùmùmùn wọ́kùtù ibi tá ti pàdé wà ní tó sì tún yà wọ́n wà. wọ́n ní kúlù tọ́ọ̀rùn wọ́dẹ́ wọ́lẹ́ ìṣe kúlù wọ́dẹ́ ń tọ́ọ̀rùn náà wọ́n ní gbogbo ọ̀tọ̀ọ̀rùn àjàkálẹ̀ àrùn àmọ́ kì í ṣe gbogbo dáńpé ní àjàkálẹ̀ àrùn ní máa jẹ́ tọ̀ọ̀rùn. mẹ́tí máa ń túmọ̀ wọ́n ní tọ ọ̀rùn ìgbóná lè gbóná náà wà sára èsì gbóná àárẹ̀ burúkú kan tí máa mú kárò owó tí máa mú kí àwọn ètùtù kétùtù àwọn ọ̀yún kó máa jáde lára. ó lè máa jáde lábíyá ó lè máa jáde ní pàlàpàlà ibi títa ti pàdé pẹ̀lú abẹ́ ó lè máa jáde ń di ó lè máa jáde lẹ́yìn tó wọ́n lè lè náà pè ní ọkọ̀ àrùn wọ́n lẹ́kìn ìdájọ́ sọ́nà ìṣòro bá àdìsílẹ̀ tó mú wá bí. nípa ọ̀rọ̀ ó kárí ó tó kárí gbogbo àjàkálẹ̀ àrùn nítorí pé Islam wọ́n máa ń bá wa wá òògùn sí gbogbo òṣòro lọ́nà tó ṣe pé á fi bọ́ lọ́wọ́ rẹ̀ pátápátá bàbá wa lè bọ́ lọ́wọ́ rẹ̀ pátápátá á bọ́ lọ́wọ́ rẹ̀ yọ wá kéré bí ẹni pé kò tiẹ̀ sí láyé má. torí ẹ̀ ló ti jẹ́ pé gẹ́gẹ́ àwọn àpèjúwe tá a ti mú àyè ọ̀nà àgbáyọ tí sẹ̀ríyà tọ́lá kalẹ̀ ń bí ọ̀kàrí gbogbo ẹ̀ gbogbo àrùn tó lè jẹ́ àjàkálẹ̀ àrùn tí máa kárí ilé kárí oko tí èfi kúkúrú lẹ̀ tí èfi gíga lẹ̀ ń fún àfi dúdú nínú àwọn èèyàn ọmọdé àgbàgbàlagbà eléyìí ni wọ́n pè ní àrùn kẹ́ẹ̀bí. Ebola, cholera, Lassa fever àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àrùn tó yẹ kó tó bá ti dé báyìí kí máa fẹ́ tàn ká tó bá ti dé afẹ́ntọ́lọ̀ báyìí tẹ́lẹ̀ yìí Islam ti lọ sọ fún wa nípa a rí i pé ní kọ̀pẹ́ kó jìnnà. adawo ebola ọ̀yọ́dú láwọn orílẹ̀-èdè tí wọ́n mú létí àwọn ẹni tó mú létí wá gẹ́gẹ́ Liberia Sierra Leone Guinea Conakry allah ilaahi ẹni tí ṣé ń gbọ́rọ̀ yìí tó ṣẹlẹ̀ wàláhì yóò sì máa sọ níbi tó wà ló tún dùn nù lé ayé ma àti sẹ̀mí ayé yìí ni bẹ́ẹ̀ ni kọ́nà ọbọ̀ dákun kọ́ má fìtínà wà téèyàn bá rí ṣòro téèyàn rí wàhálà nìyẹn máa dilẹ̀ ráyè lédìfádìẹ àmọ́ tó bá jẹ́ pé èèyàn bá ní ìdíwọ́ àìrójú bá ń jà àti ìṣòro subahánàlá èyí ń ríran má dáadáa tí bá gbọ́ bá ń ṣe ń báwọn yẹn ṣe ń sọ́ra jáde tẹ́ bá gbọ́ bẹ́ni tuntun wà nínú ilé bá rẹ̀ yìí náà tún ṣe gama nínú ilé tẹ́ bá rí bí ẹni tó kú kò ti ṣe rẹ́ni sáyàn o bá sì tún rí bẹ́rù ṣe ń ba gbogbo èèyàn pẹ́ni tí àárẹ̀ burúkú yìí pa òkú rẹ̀ ń bẹ́lẹ̀ àmọ́ bá ti gbé e ṣe bá rí bí ẹni tó wà nínú ilé títí ṣe ń sá kójókójó sẹ́ni tó wà lóde ń sá kíjokíjo ẹ̀rọ ọlọ́run ọ̀bọ bá yẹn ọwọ́ adébí pé gbogbo àwọn orílẹ̀-èdè tọ́lá ẹlẹ́dàá wọ̀ tí ìpè karùn-ún burúkú yọ yọjú bí àwọn Ghana bí àwọn Côte d'Ivoire Togo Benin Republic kálukú ti bọ́dà rẹ̀ wọ́n declare state of emergency nobody should come in from the affected countries ó di pé West African sub-region tọ́lẹ̀ lè wọlé bó ṣe wù yín ẹ lè jáde bó ṣe wù yín eléyìí dìtàn jẹjẹjẹjẹ wa la jókòó kala koba kan ọmọ koba wa títí sẹ́nìkan fi rápálá wọ nàìjíríà wàlà hawla wàlà quwwata illa billah lásìkò tó a gbọ́ pé nìkan wọ nàìjíríà pẹ̀lú ẹ̀bólà nǹkan ti ṣẹlẹ̀ kótó di pé gbogbo èèyàn fura pápá jùlọ wọn lọ wọlé gba tẹmẹ bọ́dà àrùn yìí bẹ̀rẹ̀ sí ní já raburabu lórí èèyàn bíi mélòó ní nàìjíríà mi ọlọ́wọ́n bá sànù wa ó ní kí wọ́n tètè kó ìwọ̀n bẹ́ẹ̀ ní tí àrùn yìí tó mú wọ́n ti isolate wọn síbi kan wọ́n ń tọ́jú wọn wọ́n ń tọ́jú wọn ẹni tó kúkú ṣùgbọ́n náà wọ́n bá ní káàbọ̀ ṣẹlẹ̀ lórí gbogbo èèyàn yòókù ọwọ́ pa àti gbọ́pọ̀ ṣẹlẹ̀ tí a rántí pa bára wa lọ́mọ àti lọ́lá gbọ́n èkó àlèbára lọ́mọ asalamu aleykum sọlá kálukú ọ̀rọ̀ akọwọ rẹ kúndúrú ni ẹrú ń ba kálukú ókè àwọn tá a lè bára wa lọ sáfẹnu kó ìyàwó affected ah prevention is better than cure àwọn èèyàn bá jókòó tira wọn bẹ́ẹ̀ ẹrú tún ọlọmọdé ọjọ pé òun ti jókòó sẹ́gbẹ̀ẹ́ síbí. والله سميت ti wà lé nínú mọ́sálásí ẹ̀rù ń ba àwọn èèyàn láti wọlé tí ẹ bá ti rọ akọ díẹ̀ pé oorun gan ó tó àwọn èèyàn bá máa dóńtà mọ́sálásí ò sí fún ẹja dóńbì ẹ mọ̀ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ṣàánú wa lóòótọ́ nàtà ń gbádùn sàrẹ́dọ̀fin lórí ọ̀rọ̀ rẹ̀ sàrẹ́ àmọ́pẹ́dùn nígbà táwọn àwọn bá dé àwọn yẹn máa ń mọrú dẹ̀ra tọ́lọ́run ti fa ọlọ́run dákun má tún jẹ́ ariwo ẹ̀ wàláhì téèyàn bá gbọ́ tí ń ṣẹlẹ̀ ní Liberia Sierra Leone Guinea Conakry báwọn ọmọ èèyàn ti ṣe ń kú àti bó ti ṣe jẹ́ ike àwọn olórí orílẹ̀-èdè gan wọn mọ igbá tàbí wá dá sí má wọn ò tiẹ̀ mọ ọ̀nà wo la fẹ́ kọ̀ǹtró nǹkan ti ń ṣẹlẹ̀ yìí má wọ́n ti ń sunkún wọ́n ti ń pariwo tí gbogbo ìlú ayé pé ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun ẹ má wò wá ràn á àánú ọmọ èèyàn sèyàn kódà lásìkò tí ń ṣẹlẹ̀ sẹ́ni pọ̀dù bá ní mission tó gbọ́dọ̀ lọ sáà nílùú Liberia Sierra Leone Guinea Conakry five years later sí ìgbà tí nǹkan ṣẹlẹ̀ yóò ronú gbàgbà ṣe Liberia Sierra Leone Guinea Conakry tí nǹkan mà ti wà nù àfi kéèyàn máa bẹ̀rẹ̀ lónìí wọ́n tún ní kí ni àti kókó rẹ̀ ebola ebola yìí ti wà ní eh, DR Congo DR Congo ní Kinshasa kápítà wọn yẹn afa wọn ní kí ni yẹn jà burúkú burúkú ní Democratic Republic of Congo nísìnyí ọlọ́lọ́mọ yẹ àwọn abánitọ́jú aláàárẹ̀ tàgbáńlá yìí tó ti wà ní DR Congo nítorí káàrùn burúkú yẹn ó sì ń ti àràbùràbù ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí débi kí gbogbo àwọn kọ́ńtì tó súnmọ́ ní Central Africa ní Cameroon gbogbo wọn kọjá àkọ́dà wọn wọn jẹ́ nìkan kọjá náà. nítorí ẹ̀bólà ẹ̀bólà ẹ̀bólà bẹ́ẹ̀ náà làrùn mí àkọ́rọ́mọkùnmọ́ kọ́lẹ́rà yìí náà fẹ́ fojú di àrùn onígbá méjì tó náà bá dé wọ́n máa ń pa àwọn èèyàn gan wọ́n máa ń pa àwọn èèyàn gan àrùn burúkú kan tó wà tó tún máa ń sa àwọn èèyàn tó náà jẹ́ tó bá ti di àsìkò òórùn mú burúkú òórùn mú gidi wọn ẹ rí i pé àwọn èèyàn ní rí mú mímá so wọn mọ wá suffocate ẹ lè jẹ pé èèyàn fifty ló sùn èèyàn mẹ́wàá ni wọ́n gbogbo wọn jáde bí máa sábà ṣẹlẹ̀ láwọn àlùtò ti máa mú ó kọ́ mọ́ bàjẹ́ ní Niger Republic ó kọ́ mọ́ bàjẹ́ láwọn northern part of Nigeria sẹkítà tukọ̀ náà bá ti dé àwọn yẹn máa kú rẹpẹtẹ ni gbogbo àjàkáyé àjàkáyé àrùn àjàkálẹ̀ àrùn kí náà máa ti sòkun rẹ̀ eléyìí ní sáà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam dáàgbọ́ ìlànà rẹ̀ nípa rẹ̀ lónìí láti mọ̀ pé bẹ́ẹ̀ eléyìí kì í sọ̀rọ̀ àlọ́ ọmọ kéńtẹ́lẹ̀ àfikọ́ lọ́nà dáàbò kó sàn àwọn akọ́gbà wà kọ́ làwọn ṣùgbọ́n náà wọ́n láwọn àgbà wọ́n ní wọ́n pe ẹ̀gbà ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ Amir ibn Sa'ad ibn Abi Waqqas ọmọ Sa'ad ibn Abi Waqqas ọlọ́gbẹ̀gbà ọ̀rọ̀ yìí wa láti ọ̀dọ̀ bàbá rẹ̀ ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ bí o nígbà wọn sàhábà yẹn Sa'ad ibn Abi Waqqas àgbà ni nínú àwọn sàhábà nínú àwọn ẹni tó kó náà ti ṣe àdéhùn àlùjànnà fún látàrí rẹ̀ sáà dípò àbí ọkọọtù yìí àpèjúwe rẹ̀ àpèjúwe àwọn sàhábà yòókù àwọn ò dúró rí ara wọn láti títí káwọn sórí rẹ̀ tí wọ́n tún du àwọn ọmọ káwọn ọmọ náà sórí rẹ̀ ọ̀sánfà ní fún wa ló kọ́pá jẹ́ bímabíma mọ́tàbá ti lámòójútó fáwọn ọmọ wa dáàbò islam ò tún kẹsà bí ma ọmọ tó jẹ́ pé kò ní níláárí fẹ́sì kò ní wúlò fúnra rẹ̀ níbi kó tún ayé rẹ̀ sí kọ́ọ̀rùn ló lè bá sùn kì í ṣe irú àwọn ọmọ tó islam ní kẹsì lọ torí ẹ̀ àti bímọ ọ̀tẹ́jọ́ àti wú ọmọ kọ́mọ wà lójú ọ̀nà islam kọ́ ló sọ̀rọ̀ nínú ilé ayé wọn. ọgọrọ wákàtí makalẹ àdààmú pẹ̀lú àwọn ọmọ yẹn àbáwọn ronú kí ni wọn jẹ ọ̀pọ̀lọpọ̀ tí ẹ báwọn ronú kí ni wọn jẹ ọmọ sí àwọn ti bí àwọn ti bí ná bí ọ̀rọ̀ wa máa bí oṣù sẹmí ọ̀dọ̀ wọ tiẹ alábẹmọ ti bí máa tiẹ ó kù kú ọsẹ àwòwò. يعني عمر ابن الخطاب رضي الله عنه يعني العباس ابن عبد المطلب رضي الله عنه يعني عمرو ابن العاص رضي الله عنه يعني الزبير ابن العوام رضي الله عنه جوه ديه ومع الصحابة هو مع عمر عبد الله أو بس في جاتو بس الله تنينهم رضي الله عنه هو مع العباس عبد الله ابن العباس رضي الله عنهما هو أنا في جاتو عبد الله ابن عمر ibn al-As radiyallahu anhum ìwọ́nà ti gbéga pẹ̀lú mímọ́ abdullahi ibn zubayr ibn al-Awwam radiyallahu anhu ìwọ́nà ti gbéga pẹ̀lú mà àwọn bàbá bàbá yìí níbo lẹ́rù kan ti gba tírénìn náà fi mọ̀ ike ìmọ̀ ló ṣe kókó jù ìmọ̀ ló pàtàkì jù tóbi jẹ́ ike ọlọ́run ràn wọ́n lọ́wọ́. lórí àwọn ọmọ wọn wọ́n fi jẹ́ olùmọ̀ ńlá wọ́n fi jẹ́ ẹni tó ṣe wípé tẹ́ ń bá ń sọ̀rọ̀ ọ̀mà nínú Islam yìí ẹ máa mẹ́nu bó kọ́ wọn náà ni láti ìgbàdégbà akramakumullah ẹ̀kọ́ ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báwa náà tí àwọn ọmọ adá bí yẹn níta lè bù wọn tó gàdí táàtì lè ti tí wọn dáadáa tí wọn ní gbàgbé. náà ní kásánà bí wọ́n sì lẹ́kọ̀ọ́ kásánà bí wọ́n sì nímà ọmọ wa ká jẹ́ olówó ńlá ọmọ wa ká jẹ́ olùmọ̀ ńlá ọmọ wa ká jẹ́ gbajúmọ̀ ńlá ọmọ wa ká jẹ́ olóyè ńlá ọdádúpọ̀ ọmọ wa tó jẹ́ olùmọ̀ ńlá òun náà ló gbólé wa ọmọ wa tó olùmọ̀ ńlá òun lẹ́ni gíga sí kúkúrú ọ̀tọ̀ sí àwọn ọmọ wa jẹ olówó ńlá ọmọ wa jẹ ọlọ́lá ńlá ọmọ wa jẹ olóyè ńlá ìrọ̀lá gbogbo ẹ̀ pátá kìí sábà lẹ́yìn kìí lójú àbọ̀tìbọ̀tì yọ lẹ́yìn torí ẹ̀ má pàtàkì púpọ̀ ẹ̀ má ṣe pàtàkì àwa náà ẹ̀dá mójútó àwọn ọmọ wa bọ́ bá ma lórí gbọ́wọ́ àmójútó tó lè ṣe lórí ọmọ rẹ náà làdúà à àdúà ọlágbára ju gbogbo nǹkan lọ wọ́n fi gbogbo gbà ọ̀ràn ti ọmọ rẹ pẹ̀lú àdúà ó sì ń tọ́ sọ́nà ó sì ń bẹ́ lọ́kùn ọ̀dájú pé irú ọmọ ọmọ báwọn fún ìsábà ti irú àwọn ọmọ báwọn ọ̀rọ̀ wọn mọ padà dayọ̀ náà ni ká gbìyànjú láti jẹ́ pé a kíyèsára. asi ká tó yẹ káka fún ọmọ jẹ pé èyí tó yẹ káka fún wọn láti ṣe abẹ gègé tẹ wa eléyìí tí ò jẹmọ́ tí ò kankan náà la gbé torí pé lónìí owó yẹn ló dza owó ni bàbá rà nínú mọ̀lẹ́bí ọmọ tó bá ti lówó náà gidi. ọmọ tó bá ti lówó olùkó lé wọn ọmọ tó bá ti lówó ẹni gbogbo èèyàn ọmọ làtiwájú lágbo lé wọn wọn wá ti wá sanwó yẹn di gbogbo nǹkan wọn mọ wa kọ́dà ní tí ò ní kọ́ bọ́ gbà lọ́dọ̀ lò lọ́sọ̀ afẹ́kọ́ máa rò pẹ̀lú rẹ̀ gbogbo gbà náà torí rọ akramakumullah ìmọ̀ ti pàtàkì ìmọ̀ táwọn sọ kì sì mà dé pé á máa wá lérò pa fẹ́ tara rẹ̀ máa róúnjẹ á máa wá lérò pé à ń kọ́ àdàbí ẹni tí ń kọ́ sí ọwọ́ náà tẹ́tẹ́ àdéhùn òdìdé yìí níta wọ́n padà máa ti jẹun tó bá jẹ́ mọ́ ìsìlámù yìí náà gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ nítorí pé anábì Muhammad sallallahu alaihi wa sallam ó ní man talaba ilman. مما يبتغى به وجه الله لا يطلبه إلا لنيل عرض من أعراض الدنيا لم يرح ريح الجنة ẹnikẹ́ni tó bá wá ìmọ̀ká nínú ìmọ̀ tí wọ́n máa ń wá láti rójú ọlọ́run kó kó nǹkan àfojúsùn nídìí ìmọ̀ ẹ̀sìn onáà ní kí mo fẹ́ fi rí ojú ọlọ́run àmọ́ wọ̀ wá nítorí eléyìí níṣẹ́ lọ́kàn wá láti rí nǹkan kan nínú pàǹtí ilé ayé anábìrin tó bá jẹ bẹ́ẹ̀ ó lè fúra rẹ pamọ́ fọ́lọ̀ ó ní gbóòórùn àjẹ́ ó gbóòórùn rẹ̀ ó túmọ̀ sí pé ó jìnnà káàtì ká wá ìmọ̀ ẹ̀sìn ká wá sílẹ̀ ibi tó bá lóde wà ibi tó bá lọ́ mọ̀ọ́dé wàá mà débẹ̀ nítorí pé kò sí gbogbo ọmọ yòókù tó bá mà tó ọmọ nípa ẹ̀sìn rẹ̀ ó sì máa fèlè pé ẹni fún ọ̀pọ̀ ìmọ̀ ẹ̀sìn wa yóò pàtàkì kò sí ní jẹ́bẹ̀ àní kókó tọ́lọ̀ ti rẹ̀ kọlọ ẹlẹ́dàá kó fáwọn náà láti gèsè lórí àwọn ọmọ wa àti kékeré sábà wáyé lórí ọmọ àfi tọmọ bá gbọ́rọ̀ tọmọ bá gbọ́rọ̀ kó lẹsí fẹsẹ̀ ẹni tẹ ń fà tó ń náà fà yìí ẹni tẹ ń darí tí ń kó nkọjá bẹ́ẹ̀ ẹni tẹ ń pè tó ń náà pè yàn ẹ wọn ká dáhùn láti ẹ ọmọ tó bá ti fara balẹ̀ tí ọba ti gbára dúró ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa gbọ́ mọ́ wọn lọ́wọ́ tọ́ba wa gbọ́ mọ́ wọn lọ́wọ́ tẹ́ ó lè mọ wá sùn fún ọ kọ́ máa sùn ẹ̀jẹ̀ àsìkò nǹkan là á ṣe àsìkò nǹkan là á ṣe àti wà ní ipò ẹni tó lè kẹ́kọ̀ọ́ ẹ̀sìn fira rẹ sílẹ̀ tó kọ̀ lọ́kọ̀ kò di ọlọ́wọ́ láti kọ́ nǹkan mìíràn ṣùgbọ́n ìwọ́ padà máa ń fa ní rẹ̀ nígbà tó bá di lọ́la tí wọ́n wúlò kan tí wọ́n náà fi sáǹfààní fáráyé ọ̀padà máa pààrọ̀ rẹ̀. ó ní òun gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ bàbá òun. أنه سمعه يسأل أسامة بن زيد يقول مقر سبب هم بأسامة بن زيد ليلة Usama ibn Zayd ó kéré sí Sa'ad ibn Abi Waqqas Sa'ad ibn Abi Waqqas náà sàhábà ńlá lọ́wọ́ torí pé nbẹ náà tó ṣe hijira láti Makka wá sí Madina lóòótọ́ Usama náà náà ṣe hijira wá láti Makka wá sí Madina ṣùgbọ́n bàbá rẹ̀ náà ní Zayd ibn Haritha. ẹrú ló jẹ́ fún anabi muhammad sallallahu alayhi wa sallam khadija radiyallahu anha khadija ló gun anabi sallallahu alayhi wa sallam ní zayd ibn haritha tó jẹ́ ẹrú rẹ̀ ngbàtí àwọn bàbá àti ará zayd ibn haritha tí wọ́n gbọ́ pé ọmọ onílé ọmọ ọlọ́nà ọmọ àwọn ẹrú mà ní í ṣe ní maka wọ́n ti mú un lọ kan títí ń sẹ́rú ó ti ẹ̀tún ti bọ́ọ̀dì sọ́dọ̀ ọkọ rẹ̀ ìyẹn anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n wá bàbá wa àbúrò bàbá àbẹ́gbọ́n bàbá náà tẹ̀lé wọ́n wá wá pa wọn fẹ́ mọ́mọ́ àwọn padà lé zayd ibn haritha nígbà tó rí wọn ó dá wọn mọ̀ bàbá òní òní wọn ó sì wà lẹ́rú gbà mí wọ́n wá wo ànábì sallallahu alaihi wasallam wọ́n wo àwọn bàbá rẹ̀ ó lóun lè fi ọkùnrin yìí gba pààrọ̀ ànábì ò ti dà ànábì wọn ò lè fọkùnrin yìí gba pààrọ̀ ó ti dá àdúgbò ọlọ́run ti fún ànábì sallallahu alaihi wasallam ṣe ṣáájú kó tó dà ànábì wọ́n á ní à ọ̀faramọ́kọ̀ jẹ́rú lẹ́gbẹ̀ẹ́ kọjọ́ mọ́ bẹ́ẹ̀. ọmọ adúró lọ́dọ̀ àwọn àjòjì gbòdò ó ní padà lé òní bẹ́ẹ̀. níbi tá a ti dọ ọlọ́lá tá a ti dọ ọlọ́lá tá a ti gbé ọtí kò tọ́ka ọwọ́ a máa wá fún à ibi tó ti máa sun lẹ́lẹ̀ tó ní lórí ẹni sùn ó fún lọ òní bẹ́ẹ̀ ni ó fún lọ́lá. yàrá Ànábì sallallahu alaihi wasallam sọ pé bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni ọ̀dà alátòní la jẹ́rìí sí i. eléyìí ṣe zayd ibn haritha náà ẹ máa pè ní zayd ibn muhammad sallallahu alaihi wasallam ṣègbè yẹn ni ó ti wáyé pé wọ́n pe ọmọ ọlọ́mọ tí èso ọmọ àwọn ọlọ́mọ wọn à ń pè ní alìkíá àwọn àwọn máa ń pè wọn ní adàáyà wọn máa ń pe ìsẹyìn ní atẹbẹni ká sọmọ ọlọmọdọmẹni ẹni tẹ wá sọdọmọ yìí wọn máa pè ní wọn máa pè wọn ní adàyà àwọn ẹni tí wọn pè lọmọ àwọn tí ìsọmọ àwọn. anabi wa fi hàn gbogbo maka pé zayd ibn muhammad ni a máa pè wọn máa tún pè ní zayd ibn harisa. kọlọ̀ tó wá pé rárá lẹ́yìn ọ̀rẹ́yìn ud'uuhum li aabaa'ihim kálukú ẹ máa pe má bàbá rẹ ni ẹyin bàbá wa ẹyin bàbá wa àpọ́nlé lásán ni tani bàbá rẹ nu wa wọ́n ní àpọ́nlé ni yaka torí kò sí yaka tí o sékè ni tí o ló kọ tiẹ̀ torí délé ọlọ́ni bàbá kálukú ni ẹ máa pe má látòní lọ Zaid bin Haritha yẹn Ànábì fún lómìnira ó di mawula rasulillahi sallallahu alayhi wa sallam wọn pè lẹ́yìn ní mawula làtàkọ ẹrú tó ti fìgbà kan jẹ́rú rí ṣùgbọ́n tí olówó rẹ̀ gbà yẹn tó ti fún lómìnira bẹ́ẹ̀ ni zaidi bẹ́ẹ̀ ló dé sànàbọ muhammed sallallahu alayhi wa sallam ó wá ẹni tí a nàbì sọlọ lọ àlùsọ náà tó nífẹ̀ẹ́ sí gán ó tún wá nífẹ̀ẹ́ sọmọ rẹ ọmọ rẹ ní Usama ibn Zayd dúró nígbà tó bìnrin kan tó wá fẹ́ dókun ànàbì sọlọ lọ àlùsọ náà ti ń gbà mọ pé Muawiya àti Abu wọn fẹ́ fẹ́ ọ. tani kò wọn anabi sallallahu alaihi wasallam ni má Abuja nítorí pé gbogbo ògbà pọpá ń bẹ lédi parí ìgbà bá wọn fúlàní tó máa gbé pọpá má fẹ́ Muawiya nítorí pé aláìní kò tọ́bi sọ pé léyìn gbogbo gbà kí n máa gbé pọ̀pọ̀ àtẹ́jú kà nǹkan kí náà lè wò ó ìjọba ní pọ̀pọ̀ yìí pọ̀pọ̀ yìí ń wọ̀n léjì kà kí náà lè fún àgbà rẹ̀ náà èyí máa ti obìnrin lò bá àhán kí náà gbé náà dáradára dáa ló burú nu kí dáradára ọ̀run yà ó kí ló burú táwọn fúlàní náà fẹ́ yà wọ́n kò ní fẹ́ yà wọ́n. Yorùbá náà fi fi sọ nẹ́gẹ́tìfù rẹ̀ tí wọ́n fi fẹ́ disqualify. Wọ́n ní inú kọjá pé lúlù ni máa lo obìnrin. Ajẹ́pẹ́ níta bá ti pé lúlù ni wọ́n máa lo obìnrin kò tọ́kọ rí ìyàwó fẹ́ torí olùpa. Ẹlẹ́kejì, wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí bá ti mọ̀ ní pé kọ̀ọ̀pá lójú kà ó máa ń rìnrìn àjò púpọ̀ pé gbélé ẹni tí wọ́n ti máa ń rìn àjò tó ìgbìlẹ̀ tọ́yẹ kọ́fẹ́yàwó ọ̀yẹ o yọ kọ́fẹ́yàwó àdúgbò yọ fẹ́yàwó fàdúgbò ìjọba jẹ́ pé alárìn kiri káyé ni ọ́ ọlọ́ọ̀lọ́ olóṣù mẹ́rin olóṣù mẹ́ta mọ̀rọ̀ kó yé ọwọ́ àlọ́ ìyàwó ti ta ni yóò ti di gbogbo ayé wọ́n ní Muawiya kò lówó náà fẹ́ wọ́n á túmọ̀ sí ní níyàwó tí gbogbo ara lówó ni nà sẹ́yìn ọkọ̀kùnrin kan wá bá lẹ́nu sọ̀rọ̀ láàrin kó tẹ̀ wá bá ó jókòó pẹ̀lú àwọn tó wà lọ́dọ̀ lẹ́nu sọ̀rọ̀ láàrin sẹ́lẹ̀ lóbìnrin kan múra rẹ̀ wá láàrin wà lẹ́nu fẹ́mi ó ní mo fira mi fún wà lẹ́nu àbí mo gbọ́n lára mi èdè lárúbáwọn gbàgbà òfin ọlọ́run ti ní pé tóbìnrin kan máa fi lè wá bá nàbà Muhammad sọlọ́wọ́ àdúgbò ànábì nù yàtọ̀ sáà kólóso tóbìnrin kan máa fi wá bá nàbà sọlọ́wọ́ àdúgbò tó ní mọ gbọ́n ọ lára rẹ̀ tó bá fi lè wú ànábì sáájú kọ́nà tó sọ pọ̀ gbọ́dọ̀ tó fẹ́ àwọn ọmọ torí ó tún padà ṣẹlẹ̀ tọ́nà náà gbọ́dọ̀ fẹ́ nìkan má yàtọ̀ sáà tó ti wà lọ́dọ̀ tó tóbìnrin kan bá wọn tó bá ní òun gun ànábì láàrọ̀ tó bá fi lè wú ànábì ó ti yàwó ànábì rẹ̀ straight kò bùkátà bàbá kòkó yìí kọ́lé kọ̀tàn lẹ́jẹ́ mẹ́ndóni mọ̀kùnrin ilé ìjẹta ànábì yàtọ̀ sáà mọ́mọ́ rẹ̀ gbàtóbìnrin yìí wọn sọ pé òun gun ànábì sallallahu alaihi wasallam lárò ànábì sallallahu alaihi wasallam wà rò látòkè délẹ̀ ọba rẹ̀ kọ̀sọ̀rọ̀ mọ́. lẹ́nìkan náà sọ ha bàbá wọn rí kókó sọ sọ wọn sì ní ẹnu nìfà wà torí tí ọba sọ̀rọ̀ ẹkú ti wù mí o ẹrù lọ́gbà mí o mi ò dé sọ̀rọ̀ ẹnìkan bá sọ ọmọ ọlọ ló bá ó wù mí tèmi kí ẹ bọ̀ ọ́ nítorí pé tẹ́lẹ̀ okùn ti lé lẹ̀ o ti lé lẹ̀ lágbóolé ọ̀fẹ́yàwó wọ́n máa ń bọ̀ sọ̀rọ̀ kókó ọ̀fẹ́yàwó ọ̀fẹ́ kókó sinimá tì mí ẹ̀ mọ̀ fáwọn ọkùnrin kan wà bẹ́ẹ̀ sì lé approach your being ẹnì kan ẹ̀rù ló máa ń fà mí tó bá ti fẹ́ sọ̀rọ̀ báyìí ìrọ̀ ọ̀gbẹ́rù lọ́ba dákì ẹ̀ náà ti fẹ́ máa ń bọ̀ so àkàràmọ̀ fún mi wọ́n so ọkùnrin yẹn àti tẹ̀kọ́ wà náà tí wọ́n bá fẹ́ èmi fẹ́ síbẹ̀ náà ti mọ̀ pé tó wù ní òwú ọ́ ní ògbé kọ́ọ̀rọ̀ méjì ọ̀dọ́ tẹ́kẹ́ ni wọ́n jọ pé ìyàwó kan ní. tọ́ alẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ ìtọ́nà ti jiyàn torí kó ti hàn náà bá nàbí ọ̀fẹ́. tó o máa ní kí ni tó o ní tó ibi tá a lọ. yàní kí gbà tani mọ́fẹ́ mọ̀ àrùn yẹn torí pé sọ̀rọ̀ kan là máa rà gbogbo ẹni tó o bá ti wá ní òní fẹ́ yàwó ànábì tó bá tó máa bí ọkùnrin kékeré ló ní tó kó obìnrin yẹn sọ̀rọ̀ àti fún yàn ó ní nǹkan kan ju ìbora tí ń bẹ láàrọ̀ yìí lọ láyé lọ. ọlọ́ọ̀hì ìgbésí ayé wa yóò yẹ ká ní kùlà sásọ̀kalẹ̀ yín nìyí sẹ́wọ̀n pé ìtàrí lọ́rùn yìí lánàá pẹ̀ ẹ tún ti wà mí lónìí ẹ tún ní wọ́ lọ́la fa. tó bẹ́ẹ̀ ni wọ́n ní Abdulrahman ibn Awf radiyallahu anhu ọgbóúnjẹ wa ní bá ń sọkún ẹ jẹun sẹ́fẹ̀yìn fún tó gbóúnjẹ dé tó ń jẹ bá ń ta sánsán ẹ fura pé ìtọ́ ti ń sàn lẹ́nu yín fa àmì tó ń jẹ yẹn inshallah máa sọ fún pé mi pa mi tó Abdurrahman ibn Awf ìgbà tó gbóúnjẹ dé òun bá ń sunkún à kí ni pa yín lẹ́kún ó ní à bẹ́ẹ̀ lábẹ́ nìyí ó ní nítorí wípé Hamza ibn Abdul Muttalib ẹ̀gbọ́n bàbá anabi Muhammad sallallahu alaihi wasallam asadullah bẹ́ẹ̀ ni anabi sọ kìnìún Ọlọ́run wọ́n pa ààrẹ sọ fi sí i lára nígbà tá a gbé sí yàtọ̀ sáfẹ́ yọ kan tó wà lọ́rùn rẹ̀ kò ní nǹkan mi láyé Mus'ab ibn Umayr. the first ambassador of Islam tánàbí ran lọ Madina tẹ́ kó ó ṣe gudugudu méje yàyà mẹ́fà fi Islam ka Islam fi wọnú lé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan Madina baba ogun a fi yàtọ̀ sí ẹyọ kan ń bẹ lọ́rùn rẹ̀ ọlọ́run wá dá wa à ń jẹ à ń mu tí èsì kọ́ lọ́wọ́ bá ń dẹ wá tí èsì pé gbogbo orí tó yẹ ká gbà lálùkìyàmà lọ́lọ́run ti ń fún wa ní ti ń kánjú fún wa láyé ń bì ká lè lọ jìyà lọ́wọ́ eléyìí túmọ̀ sí wípé lẹ́sẹ̀ tábà ronú dáadáa ẹ̀rọ ọlọ́wọ́ bà wọ́ ẹni máa wo àwọn àdẹ̀rà kan tá a wà nù rẹ̀ tá a máa tán ara wa jẹ́ tá a máa wò pé bẹ́ẹ̀ náà máa bẹ láéláé àlàlàlà àdè máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láéláé á lọ ọjọ́ kan náà. arákùnrin kí ló ní ní nǹkan kan ju aṣọ lọ. anáyìí lọ́wọ́ àti àti ọba wá fún obìnrin yẹn ọrùn rẹ ní sọ̀dá àpè kí ni tí ó kù tí wọ́n fi máa bora tó fi máa bo ọ̀dà lọ́ọ́lé kọ́lọ́ wo bọ́yọ̀ ní kankan lé o lè mú wá bíi sọ̀dá kù ó dé kò rí nkankan nǹkan tí ò tá àfi rí sọ̀rọ̀ wá wá wá wá rọ́ arákùnrin padà dé ó lóun ò rí nkankan ọ̀dà kò burú tó padà lọ́ọ́lé kọ́dà kó ṣe pé irin òrùka irin òrùka kọ̀tọ́kàlì. èyí ọ̀tọ́ ká lò anábìrin kọ́ lọ wọlé kọ́dà kó fi kún lórí nítorí bí ọba tọ́ka lò lò ká a lè yí padà kó di nǹkan míì tó yẹ kó a lè tarun ọkùnrin ní wọn ò rí táwọn ẹbí sọ̀rọ̀ lọ́wọ́ àti lọ́wọ́ ti sọ pé madha ma'aka min al-Qur'an kí ni tí ń bẹ pẹ̀lú rẹ náà al ó ní nǹkan báyìí báyìí báyìí wọ́n ní tó ọ̀hán àbọ̀ màákà tí wọ́n bá gbé ibi tí wọ́n kọ́ sí fún ọ ó lòun hàn

lánàá sáfẹ́ yàwó lè jẹ́ pé wọ́n ní gbígbèsè ayé ti wà ní torí ẹ̀ má rora rẹ pín má wo pé tiẹ̀ ò lè dá nítorí nǹkan mọ́ ẹnì kan lè dì torí di eléyìí ìjọ tí wọn ní kọ́ mọ́ fẹ́ àwọn ní kò ní ni kò ní fẹ́ yàwó ṣùgbọ́n ìdílé anábìsọ̀lọ́lá àìsàn náà sọ tí wọ́n fẹ́ presentation kan fún ẹni tó fẹ́ pírẹsẹ̀ntì fún ni Usama ibn Zayd anabi wani má fẹ́ eléyìí má tó fẹ́ eléyìí ẹni tó mọ̀ ńlá wọn fẹ́ kọ̀ fẹ́ Usama ibn Zayd sọ̀rọ̀ yẹ̀ wọ́ àwọn àná onáà lóbìnrin yìí ti padà fẹ́ tọ́ obìnrin yẹn ọfẹ́ Usama ibn Zayd gẹ́gẹ́ bí mọ̀ràn anábì wa Muhammad sallallahu alayhi ètò tó ma ti pé ìsámà yẹn yẹn yẹ pẹrẹ ìyẹn ńlá ni ẹni tí táwọn ti fẹ́ràn wọ́n ní ẹni tí táwọn ti fẹ́ràn tó tún jọ mọ ẹni tí táwọn ti fẹ́ràn حب رسول الله صلى الله عليه وآله وسلم وابن حب رسول الله صلى الله عليه وسلم أنا بالنفر وتجمع أنا بالنفر ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò túmọ̀ sí pé tó bá tẹ̀ àbó bá ṣàṣìṣe fún fílẹ̀ àdúgbò ànábì ṣe pípọ̀ bọ́yọ̀ ẹ̀hẹ́n ṣe máa pé ìdáhùn náà lọ́pọ̀ ẹnìkan lẹ́yìn ìgbà tó ń ṣe sọ pé láyé láyé pọ̀ mọ́ tí ìdáhùn sì fún pa tí rìpọ́tù ti dọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ìwọ ìdáhùn ọ̀pọ̀ àyàn lẹ́yìn ìgbà tó sọ láyé láyé pọ̀ mọ́ onírànlẹ́bì sallallahu alaihi wasallam ìbẹ̀rù ìbẹ̀rù dà ló mú sọ láì láì lọ́lọ́ kò dénú ok ìwọ mọ́nú rẹ̀ kí ló sọ fọlọ nípa la ilaha illallah níjọsìn náà fìyà dáná mi kan rí bíi o túmọ̀ sí ká fẹ́rin yàn kò ní ká nàbí ọmọ sòdò àti bí àwọn Yorùbá yìí náà bá ti fẹ́ràn ẹnìkan kì í lábùkù la ẹni tí ń fẹ́ ń kọ́ ọ̀làbùkù la wọ́n máa káàdì ìjà lórí mi yóò fi máa ṣe rubbish yóò máa ṣe gbogbo nonsense wọn ní báwo àbí tó máa ń ránfààní kan lọ́dọ̀ rẹ̀ gbogbo aburú tí máa ń ṣe wọn ní sọ pé ṣàìdá nítorí kọ́nà dáadáa yẹn kọ́ máa bàrẹ̀. tẹ́bí òsàmà yìí náà lọ fẹ́ sí pẹ̀fọ́ fún mi tó jáde al wọn á ní Usama ládé lò tóró ànábì fẹ́ràn rẹ̀ bàbá rẹ̀ náà ànábì tún fẹ́ràn rẹ̀ lọ́ba ní ti pẹ̀lú lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam fún ọmọ kì ọwọ́ rẹ̀ a ànábì ní atashfa'u fi haddin min hududillah ọ̀fẹ́ pípẹ́ fún yẹn lórí kó lùgbọ̀ kan nínú àwọn òfin ọlọ́run tọ́lọ̀ ń sọ pé tó bá lùgbà rẹ̀ irú yàgbá yẹn kò fi jẹ́ wo kèé màkùnmíyà kódà tó bá pé fọ́tímà ọmọ Muhammad lọ́ba jalè làkọ̀tọ̀ àtúnyẹ̀dá ha mo kúra pẹ̀lú orúkọ ọlọ́ọ̀kọ́ máa gé ọwọ́ rẹ̀ ó parí ó túmọ̀ sí pé sẹ́jọ́ bá ti déwájú adájọ́ fún etí kó tó dọ́dọ̀ adájọ́ kóńtìn fún ẹni tó ṣẹ̀ nínú àwọn èèyàn kókó dàkùn kọ́ ọmọ gbèdéle ẹjọ́ nígbà tí o ti déwájú àdá tó bá kú dẹ̀dẹ̀kẹ́ wọlé ẹjọ́ ẹ lè sì gbà láàrin yín àtẹni tó wọ́n ṣẹ̀ fún ẹni tó ṣẹ̀ àwọn tó bá ti dọ́dọ̀ adájọ́ pínrín kò sáyè rẹ̀ eléyìí jẹ́ òfin ọlọ́run kò sá mọ́ yìí ọlọ́run náà ó ní sáàdì ibùnà wọ̀kọ́ ibùnà àbí wọ̀kọ́ ó ń béèrè lọ́dọ̀ Usama ibn Zayd ó túmọ̀ sí pé èèyàn kéré sí mi lọ́jọ́ orí èèyàn kéré sí mi bẹ́yà ní dídàgbà àti kékeré kò pé kí n má kọ́ mà lọ́dọ̀ rẹ̀ ẹ̀ sáájú ní àbúrò kọ́ọ̀s níbi Usama ibn Zayd ṣé ní Yorùbá lọ sí àwọn máa ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ kankan nípa ẹ̀sìn ní ọmọ arúgbó kan lọ́kàn mọ́ aládùúgbò sẹ́lọ̀ béèrè lọ́dọ̀ Yorùbá ọlọ́mọdé kí wọ́n á lọ tọrọ àríkẹ́ tí o bá lọ sí ìyẹn wọ́n gbà pé káwọn gbọ́dọ̀ kú wọ́n ti àwọn ọlọ́run tó káwọn lọ kọ́ nípa ẹ̀sìn lọ. ìdínú dábìrì pé odó kọ̀ bàjẹ́ láwùjọ yorùbá wọn ò ní lọ bèrè ẹ̀sìn láyé àti pé gbogbo èèyàn tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ẹ̀sìn gbogbo wọn làáfà bẹ́ẹ̀ ni yorùbá máa ń rú kẹ́kẹ́ bá wà bẹ́ẹ̀ sẹ́ni láti lọ ọ̀gbà ni àbí làkọ́lé já wò torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn èèyàn tó mọ̀ ń pẹ̀ sí ti pọ̀ jù láwùjọ wa ìgbéraga ìjọra ẹni lójú àìfẹsẹ̀ pé nǹkankan ọ̀nbẹ nù tóbi torí délé kámẹ́tì torí pé bóyá àwọn náà ti dàgbà lọ títí náà làbí wọn gbọ́rọ̀ ọlọ́run lónìí ká yí padà sábà ti gòkè àgbàtà dàgbà jù báyìí lọ kọ́mọ lọ jẹ́ pé ṣètò àmì ọwọ́ agbó wa láwà ní ìgbéraga táwọn àgbà pé agbátọ́ la wọn náà lọ gbọ́rọ̀ lọ àti ẹtì kọjá lẹ́fù yẹn àyìn kọjá rẹ̀ sí èkó ìyẹn kọ níjọ́ tí yẹn kọjá rẹ̀ níjọba ti wà nù sáré báyìí tí wọn nù sáré ọkọjá lẹ́fù kọ́ lọ́mọ gbọ́rọ̀ lọ torí pé àlè fi ọwé a lè fi ọwé ẹni tí kì í gbọ́ nípa ẹ̀sìn ọlọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́lọ́run ti ràn wọ́n lọ́ọ́ tó ti lóye nípa rẹ̀ tó ti nímọ̀ nípa rẹ̀ tó ẹ irú àwọn àṣìṣe táwọn èèyàn máa ń ṣubú sínú ẹ̀ insha allah ó sí nínú ẹni tó ṣubú sínú ọrú rẹ̀ torí pé wọ́n gbọ́rọ̀ rẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ orí ìkẹtù mo gbọ́ rí òní báyìí báyìí bó ló ti ń gbọ́ náà rí níbi skul ló lọ bẹ́ẹ̀ ni skul mọ́ lọ ṣùgbọ́n mùsùlùmí ni mí skul. a ṣébó dàlẹ̀ yìí dà bẹ́ẹ̀ ni ọlọ́jà ni wa ṣùgbọ́n àfitọ́jà lásán ti àìtajà torutoru tó bá ti di pé magrebu tó a ti ṣọ́ọ̀kù wa ni gbogbo owó dàbá pa ní magrebu sígbà tá a sùn tó bá jẹ́ pé ní ọ̀bà pa wá ní kú bí èèyàn ti máa lọ wájú yìí ní díẹ̀ sí bí ẹ ti máa lọ wájú nù díẹ̀ torí ọlọ́nkọ́ máa kọ́ ọ́ dàtà ìgbà Usama ibn Zayd inú wọn bi léèrè wọn ni mọ́tà sẹ́mẹ́rì tẹ̀mẹ́ rọ́ṣúlì lẹ́dí sọ̀rọ̀lá àdùsẹ́lẹ́mẹ́ ti tààrọ̀ kí lọ gbọ́ lọ́dọ̀ anábẹ́wà Muhammad sọ̀rọ̀lá àdùsẹ́lẹ́mẹ́ nípa àrùn ìgbóná tọ́já sí àjàkáyà rẹ̀. ẹni pé ó ń béèrè tààrà kò fi gbéraga béèrè nígbà míì àwọn èèyàn ti wá ìgbéraga yẹn ti pọ̀ jù òhun kọ́dà pé ètò òfin sin lọ bóyá ètò òfin gbàwé ẹ̀ tí ó fi máa wá promotion ìwọ wà rọra mà jùlọ nínú field yẹn tí o bá bá fẹ́ bẹ́ẹ̀ yóò wá sọ pé tí bá ṣe pé wọ ni wọn bá ní kó kọ nípa states of matter báwo ló ṣe kọ́ ná ẹgbẹ́ agbárí ìwọ náà wá sọ pé tó bá ti gbà tí wọn sọ fún mi pé kí n fọ ẹ rí mi tó fọ bí yóò bá ṣe máa lu agbárí rọrùn torí kọ́ mọ́ bàjẹ́ pé ó wà nù rẹ́kọ́dù pé ńjọ́ kan ó béèrè nǹkan kan lọ́dọ̀ rẹ̀ wọ́n lọ kọ́ ọ yóò bá burú bàjẹ́ àlọ́ lòdò lèèyàn kọ́ máa fa dípò kọ́ rọra tẹríba ìbéèrè tọ́kàn béèrè lọ́nà tẹríba délé yóò ti fi gbogbo àsìkò rẹ lẹ́fọn tí ó kọ yékéyéké tí ó fi jẹ́ pé tẹ́sítì rẹ ní ọ̀padà dàgbà. yóò àmọ́ kékeré ni yóò àmọ́ abidani léèrè ẹ mọ̀ pé kí imú jìnnà sí papọ̀ ni kò burú ẹ̀yẹ́ máa gbé kí imú pa kó o sì máa gbé ìpapọ̀ tiẹ̀ náà kà. mo fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ kó o bu káàtì oge. níta àgbà ti máa àmà náà ni ẹ dákun bó lèèyàn ṣe nǹkan báyìí àyàn náà ni máa kó àyàn náà ọ̀dà ní ìsìtẹ́ máa ń kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ nínú gbèsè ayé tí gbogbo ẹni tó kọ́ yín láyé ó gbọ́dọ̀ jẹ́ kó dàgbà jù láíláí ẹni tó pé kẹ́kọ̀ọ́ bí ẹni tó so ọwọ́ àwọn ọmọ kíláàsì wa rò pé ọmọ rondo yìí tó náà ṣẹ̀ṣẹ̀ rí àdìmíńtà ní àbúkà òkúta ọmọ rondo wa lẹ́tọ́rà rẹ nu ìwọ bá gbogbo ẹ má ti yẹta yẹta wọn náà ra sí kí ni yẹta torí mi lè lé kọ́mà sòtí yẹn bá wà sẹ́ra rẹ jẹ́ kí ni má ti yẹta ọmọ nítorí kó hàn yẹn. ó rò pé ọmọ kárí ọba títí táyé fẹ́ dọ̀rọ̀ ó torí bíìtì ọ kárí ọba torí de eléyìí báyìí ìyẹn máa tẹrí báyìí nínú tẹrí báyìí kó béèrè tààrà ẹ̀yìn ọ̀ma kọ́ mi kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́tà bá tọ̀ bá lè fara rà ó pé káwọ́ ọmọ gàdí òbí ká má dà nítorí ọba ti ti mọ ọmọ ẹni níjọ tó bá ti lè kọwọ tí wọn náà bá ti mọ o ti bọ lọ́wọ́ eléyìí àkàràmọkùnrin lọ wọn sọ ha bẹ̀rẹ̀ kọ ńlá ni ó béèrè ta كلا يقول فقال أسامة قال رسول الله صلى الله عليه وآله وسلم قال النبي صلى الله عليه وسلم الطاعون رجز أرسل على طائفة من بني إسرائيل إيانا أجاكاي بنا إيانا طلعنا سامي يقنا وما إسرائيل لا تجدوا أنا سامي إسرائيل lóòrèkóòrè lóòrèkóòrè ó máa fi ń bá àwọn èèyàn jà ìyá nígbà àkọ́kọ́ tó kọ́ wa tọ́lọ̀ ń tẹ́ sí àwọn kan náà ọmọ Israẹl wàhálà ẹ̀mẹ̀kẹ́nu ọ̀bùlẹ́kùn ó sì tún ti dé sáwọn míì náà àwọn tó ti síwájú yín fi èso ọmọ Israẹl sẹ́yìdá sẹ́mẹ́rìtùm bígì bí ọ̀rọ̀dín fẹ́lẹ́ àtẹ̀tẹ̀kọ́lù wàhálà ogun náà nù. tẹ́lá ti gbọ́ pé àjàkáyé àrùn àjàkálẹ̀ àrùn kan ṣẹlẹ̀ ń bì kan ẹ gbọ́dọ̀ wọ̀lú oògùn níyàwó nísìn àjàkálẹ̀ àrùn Ebola wọn lọ wà ní DR Congo and you are going to DR Congo for a special mission ah mission or special ma o jókòó lé o má ṣe rẹ o o tún ní ṣe ra rẹ lásán tó kó wa lé ni o ẹni tí o ti wọ ọbẹ kò gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ wọ ọbẹ.

ọ̀fà ìwú wa bá gbogbo ẹni tó bá rìn sùnmọ́. nínú àǹfààní mi oníkẹ́jọ́ ma lórí àwọn ẹni tó wà náà lóhùn ẹ mẹ́jẹ̀ kó tó pọ̀ tó bó ṣe wà lọ tó bá ti àwọn ẹni tó wà náà lóhùn lásán kódà kó mẹ́mí gbogbo wọn lọ kó má mú ara ayé yòókù ọ̀sán eléyìí tó túmọ̀ sí pé a máa ń ṣe nǹkan tí aburú rẹ̀ kéré. nítorí ike ìjaburú rẹ tóbi jùlọ ọmọ bá ṣẹlẹ̀ ọdà a ti gbọ́ pé àjàkáyọ̀ àrùn ọ wà nílùú kan àwọn á sì máa ń tọ́jú aláàárẹ̀ alóògùn tá a fún wa ṣé àwa lè wọbẹ gan ọgbọdọ wọbẹ ẹ̀yin gan ka wọbẹ ẹ jẹ́ káwọn ẹni tó wà nù lóyún fúnra ara wọn kó máa ara wọn. àwọn ẹni tó mọ̀ nípa mẹ́sìn náà ló ń kọ́ máa tọ́jú ara wọn tó bá jẹ́ ikú di kàráǹgì dáadáa ẹ gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ tó bá rọrùn yín kíkẹ́ ẹ máa sọ àwọn oògùn yẹn látọjú sánmà gba ẹlikọ́pítà láyé ìsìn ẹ̀sìn bẹ́ẹ̀ tó bá sì rọrùn kẹ́ rù yẹn rán àwọn bàálù tó ṣe wípé wọn á máa kọ̀ǹtró rẹ̀ látọ̀nà tó dìn láì jẹ́ pé nìkan wà ń bẹ̀ tí ń wà á oníkẹ́fì ránṣẹ́ nítorí pàṣẹ anabi sallallahu alaihi wasallam yọ kárí gbogbo èèyàn ọba yìí pé mò ń lọ for for a special mission mò ń lọ láti lọ tọ́jú wọn mò ń lọ láti lọ wo àwọn èèyàn tá a bá lè rescue ká kó wọn jáde ń bẹ ọ gbọ́dọ̀ wọbẹ kọ́ ma lórí àwọn eléyìí wọ́n sẹ́pẹ́rẹ́ ju kẹ́yìn tí kọ̀ọ̀kan lápá kọ̀ọ̀kan lẹ́sẹ̀ sẹ́yìn ló tún á lọ forí rọ wá. eléyìí jẹba lórí ẹ bẹ́ẹ̀ náà ni bí a ti ma àrùn lásà náà tó wà nàìjà ń bí tó ma ti ní ń pààyàn ní ló kan gbogbo ọ̀nà tó wọ̀ lóyún ọ̀yẹ̀ kọ́ wà dìdì wọ́n gbọ́dọ̀ dé káwọn èèyàn wọ̀ bẹ̀ ẹni tí ò wọ̀ bẹ̀ gbọ́dọ̀ wọ̀ bẹ̀ Islam kọ́ wa pé ká ọlágbára ju ká máa fa fáàrẹ̀ ìṣọ́ra ọlágbára ju ká máa wóògùn fáàrẹ̀ èyí tá à ń pè ní prevention is better than cure al-wiqayatu khayrun min al-ilaj. tọ́ النبي صلى الله عليه وسلم mi nà ha fi بها فلا تخرجوا منها فرارا منه wà. nínú ìlú tí àjàkáyé àrùn bá ti lè ṣẹlẹ̀ ẹ gbọ́dọ̀ jáde kúrò nílùú ní jíjáde tẹni tí yọọ fẹ́ takò nítorí tí ẹ bá fi lè jáde tẹ́lẹ̀ takò ó ṣeé ṣe kọjá kó ti gan máa yín lára tẹ́ wàá lọ tà fáwọn míì níbòmí níbi tí wọ́n ti mọ́wọ́ tí wọ́n ti mẹ́sì. sàmúsùbáyé pé nìkan fẹ́ jáde ńbẹ̀ tí ì ṣe pẹ̀lú àníyàn kò ń sá fún túláàsì kan iná ló gbé jáde tí ì ṣe pẹ̀lú àníyàn kò ń sá fún à ń bẹ lọ́nkọ́ má burú nígbà náà sọlá àṣìlá ni ẹ gbọ́dọ̀ jáde kúrò nínú rẹ̀ lórúkọ pé ẹ ń sá fún àjàkáyé àrùn Al-Imam Al-Bukhari àti Muslim ló gbà wá ó tún wá wá nínú ẹgbàá wá mi látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu nínú Bukhari àti Muslim yìí kan náà pànàbí sallallahu alaihi wasallam sọ pé at-ta'un shahadatun li kulli muslim àrùn gbóná tí í jẹ́ tí tabagbá tí tabawò tọ́jú àjàkáyà tó bá fi lè jẹ́ sábàbí ikú fún mùsùlùmí ìdájọ́ rẹ̀ ní ti ṣahidi tó kókó ṣahidi ṣùgbọ́n ṣe èyí ti tẹ́lẹ̀ yìí ọ̀gá o ṣùgbọ́n kò ga tó tẹni tí wọ́n pa sójú ogun nínú ìyàtọ̀ onípín nǹkan pa sójú ogun yẹn òun tiẹ̀ àníwẹ̀ àníkọ́sọ lọ́rùn rẹ̀ á lọ gbèsè bẹ́ẹ̀ kọ́dà tó ní sọ sọ́látù jánásà sí lára ṣùgbọ́n ru eléyìí. ẹni tí àjàká yà ń pa awọ afasọ gbẹ̀yìn sí lára asèsè láti jẹnáza sí lára asin sórí tẹ tó ìyàtọ̀ tó wà láàrin wọn ni pé tọ̀hún yẹn wọn ní wẹ̀ wọn ní yọ wọn ní bọ́sọ̀ ọlọ́run rẹ̀ wọn ní sèsè láti jẹnáza sí lára fún òfin lọ àtàwọn ìyàtọ̀ míì ọlá ńlá tí ń bẹ fún ìtànpá lójú ogun irú rẹ̀ sí fún ṣẹ̀yídì mi eléyìí wá jápèjúwe ṣẹ̀yídì kan kèésò ní gbogbo ṣùhàdáwò tó tún wà yàtọ̀ sẹ́ni tó kú sójú ogun àwọn míì náà wà tán tó lè jẹ́ ṣùhàdá gẹ́gẹ́ ẹni tí iná jó pa àbẹ́ni tápàlà àlàpà tó wó pa àbẹ́ni tó so yí pé inú ló rún pa àbóbìnrin tí ń rọbí tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí sẹ́rí apá fún ṣòhádà ṣòhádà ò ní wọ́n lóòótọ́ ṣùgbọ́n làwọn kò tó tẹni tó kú sí òjò. torí ẹ̀ àwọn ìjọba wọn ní láti kẹ́kọ̀ọ́ lára ti Islam mú wa kí wọ́n ti máa lo òfin Ọlọ́run ọba gan kàn án sàn àbúrò kẹ́kọ̀ọ́ kínkínní nínú ẹ̀ gbogbo ẹ̀ náà lọ́ọ́ kẹ́ ẹ máa tẹ̀lé nítorí pé ọlọ́run ló mọ̀ àwọ̀ gbogbo òfin tọ́lọ́run bá ti là kalẹ̀ ibẹ̀ làbáyọ wà sọ àwọn ìjọba tẹ́mátara ilé ìtẹ́má kẹ́kọ̀ọ́ wọ́n á rí àǹfààní púpọ̀ ńbẹ̀ láti lè bá dáàbò bo àwọn èèyàn tá ń bẹ lábẹ́ ìjọba wọn nítorí pé àwọn èèyàn tẹ́ rí yẹn àwọn ti fi yín síwájú wọ́n yìí lọ lórí àwọn ìgbàgbọ́ wọn sì ní pé gbogbo tí ó bá pa wọn lára ẹ máa wá sọ fáwọn níbẹ̀ gbogbo tí ó bá sọ àwọn láǹfààní ẹ máa fà wá bá wọn. ipò olórí kìí ṣe po ká máa wọkọ̀ ńlá ọlọ́pàá kí sọ́jà kí wọ́n máa sọ wa wọ́n máa fa fèrè tẹ̀lé wa lẹ́yìn kìí ṣe léyìí ni wọ́n ń pè nípò olórí lásán. ipò olórí. ipò sẹ́nu, ipò sísẹ́ ni ipò òjọ́mọ ọ̀dọ̀ fún gbogbo ará yòókù torí di eléyìí ẹ gbọ́dọ̀ máa wá ààbò àti ìsọ fáwọn èèyàn yín ẹ̀mẹ́jọ jẹ́ pé èèyàn mẹ́ẹ̀ẹ́dógún èèyàn ọgbọ̀n èèyàn ọgọ́rùn-ún wọ́n ti kọ́kọ́ kú dànù ná kótó di pé wá wọ̀rọ̀kọ̀ fi sàdá láti dẹ́kun àjàkáyé àrùn tí bá ń bá àwọn èèyàn jà láwùjọ yín ọlọ́run fẹ́ lẹ́dà ọ̀nà àbẹ̀ òun àwọn orúkọ rẹ̀ tó dára àtàwọn ìròyìn rẹ̀ tó ga kó wò wá náà gbogbo a kó lé gbogbo àmójì sí wa kó lè sáwùjọ wa kó lọ wa kó gbàdúrà wa subhanahu wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك طبعا أنت ẹni tí ìyẹn bá wà lóko àti àjàkáyà أنت tó fẹ́rẹ̀. mùsùlùmí sì làwọn sáré máa bára wọn lọ tàbá padà bẹ́ẹ̀ ni lópin ìgbà tó bá jẹ́ pé ìbára ẹni lọ àárí gbọ́ pé ń bẹ́ẹ̀ nù tí máa jẹ́ káàárẹ̀ yẹn kọ́ kó tún tàkà tó bá wà nù rẹ̀ insha Allah á dùn olórí fún atálára á kà wà wà ró nítorí bẹ́ẹ̀rù ṣe yẹ kó máa ba ẹni tó fẹ́ bọ̀ lọ́wọ́ náà lọ́ yẹ kó máa bà wá náà ẹ̀jẹ̀ rẹ̀ sọ. irú rẹ̀ wọ̀ irú rẹ̀ wọ̀ lẹ́yìn irin ni irin jẹ́ ọ̀tọ̀ láyọ̀ ọ̀tọ̀ ni panda, ọ̀tọ̀ lòjé ọ̀tọ̀ nírin tó ọ̀tọ̀ sì ní wúrà ọ̀tọ̀ ni fàdákà ọ̀tọ̀ làwúyẹ bẹ́ẹ̀ náà máa yọ àbẹ́ẹ̀ máa yọ síbẹ̀ mo rò ká ní tó so ti kó ń gbà ládàá àwọn Yorùbá tí wọ́n máa lọ́ra ẹ̀ fún ọ̀gbọ̀n sẹ́yìn ọmọ yìí alùpùpù ni anabisọ̀rọ̀ bá àlùfẹ́lá ni orúkárí orúkà ìṣètọ́nù ìjẹ̀bù. tí wàá lọ àtẹlẹ ní àbí látẹ̀yìn tó ń bọ̀. látẹ̀yìn kó dúró níbi táyọ̀ wá sí. kọ́tọ́lábì òfin ọlọ́run ṣe bá wá sí túmọ̀ á kí ẹ máa dá èjìká àwọn èèyàn kọjá torí káyìn fẹ́ wá sí iwájú torí ẹni tó bá fẹ́ wá síwájú wọ́n á tètè dé ìyẹn á jẹ́ ó sì tún fẹ́ wá wájú ẹnìkan tẹ́rù ẹ̀ láyé àdàbọ̀ Muhammad sọ̀rọ̀ láàrin ṣẹlẹ̀ tí ń dáhùn yẹn kọjá tí ń dáhùn yẹn kọjá lórí kótóbá náà lànà yóò ti ní jókòó fọkọdà ẹ̀ẹ́dẹ́yìí tẹwọ́ ẹ̀ẹ́dẹ́yìí ti fara ní àwọn yẹn jókòó tontori ẹ̀dùn máa ń múná dùn máa ń sọ kótóbá tẹ́lẹ̀ bá dùn bẹ́ẹ̀ ọ̀sọ̀ jókòó àmọ́ ní yorùbá lọ ẹtún má lè ẹlẹ́ má lè sọ bẹ́ẹ̀ yóò ti di pé ẹ parí sọ láti ọ ìbámu kàn mí lára. lórí pé àtàlẹ́ lọ̀pọ̀lọpọ̀ ń bá ká kéésẹ́ tó ń torí ẹ̀yìn máa pẹ̀lú gbogbo ẹnu rẹ lóòótọ́ ẹjọ́ kó bàbá ẹ̀ ń fara ní àwọn èèyàn wọ arákùnrin ìjókòó èèyàn ní ṣe kàkà tí màá bá jókòó láàrin kótó máa méjèèjì wọn ní kí láàmú àti àrẹ ṣe kàkà nítorí pé ìjókòó yẹn ẹ rí i pé ó kúrú ná torí rẹ òfin ṣe rí àtọ ìfẹ́ ẹni sọ kàkà ẹ̀yìn àti lápẹjù bá ti kí màmá tó jókòó ọsọ yìí pé ọkọ olùkọ́ wòlíì rárá. واستغفر الله العظيم لي ولكم فاستغفروه من كل ذنب إنه هو الغفور الرحيم إمامنا الترى فريد وقال له أنفعني كي ولوني كي الترى فريد كي أستغفر الله يا أبو تجيبان رسول الله عليه وسلم olóbi ẹnìkadé ọlọ́kọ̀tọ̀kan má tọwọ́ ní mọ́ṣáláṣí لا jùmọ̀ ó sì ń lọ anabi wa pè pẹ̀lú orúkọ rẹ̀ kò sí wọ́n ti ti náà fúlà tàbí yẹn ti náà ti onira anabi ní dídé kò sí tàbí yẹn ara kà mí àmà ní kókó yẹ tó anabi lọ bá sọ̀rọ̀ ló sọ torí ẹ̀ tí ìmáàmù bá báyà sọ nígbà tí ń sọ kótóbà ìyẹn lè dá lọ màtí ìmáàmù sọ fún ẹ tọrọ àforí mi ó ti tó kọ àkọ́ kí ni ẹ tọ̀ fún mi kí ló dé tàbí ní sàdúrà lẹ́yìn ìgbà tí ìmáàmù bá jókòó lẹ́yìn kótóbá alákọ̀ọ́kọ́ wọn náà nípa anábìrì àwọn àpọ̀tọ̀ fún wa ká máa ṣàdúrà láàrin ẹlẹ́kejì wọn náà ní pé kódà lórí ìwáyà pé àsìkò tọ́nà máa ń gbàdúrà lọ́jọ́ júmọ̀ ìgbà tí ìmáàmù bá dé títí tá a fi parí sọ̀láṣì júmọ̀ àná lórí ìwáyà náà síbẹ̀síbẹ̀ tó a nílò láti fi sọ pé á máa ṣàdúà ní ìgbà tí ìmáàmù sọ kútúbà lọ àbá máa ṣàdúà nígbà tí ìmáàmù jókòó láàrin kútúbà méjèèjì nítorí pé ìjókòó yẹn kúrú gan òfin ṣẹ̀rí àwa sọ pé tí nǹkan bá ti kúrú gan bí ìgbà tí ò sí wọn sọ pé al-qalilu mulhaqun bil-'adam gbogbo tó bá ti kúrú bí ìgbà tí ò sí. Bẹ́ẹ̀ni mi ń gbọ́. yóò túnra rẹ̀ sẹ́ni yóò túnra rẹ̀ sẹ́ni àkọ́kọ́ tiwa ni ká bá ń sọ̀rọ̀ lọ tiwa ni ká sọ̀rọ̀ anábì sọ̀rọ̀ lọ àbí sẹ́lẹ̀ kì í ti wá ìdípá wa pa lọ́la wa máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ la wa. so ìwọ tó wọn gbọ́ dánilẹ́kọ̀ọ́ tó ń gbọ́ kókó tún ààrẹ sí tó ń gbọ́ kókó ṣe dáadáa tó ń gbọ́ kókó àwa ti ṣe tó yẹ ká ṣe à níbi láti máa mọ́nítọ̀ rẹ délé à níbi láti máa mọ́nítọ̀ wà rẹ wọn ni kò bíra rẹ léèrè ẹ̀hẹ́n wọn gbọ́rọ̀ ọlọ́run ọ̀fi ṣiṣẹ́ lọ́dọ̀ ọlọ́run

wípé àwọn ọmọ ṣe ń ṣèjọ àti ìfẹ́ǹtì àti kojú kékeré yẹn kó là. ó ti fẹ́ǹdì ó ti fẹ́ǹdì lórí irúkú tó bá pa kì í ṣe gbogbo àjàkáyé hàn náà ló ní kọ́ ọmọ fọwọ́ kẹni tó kù sọ àwọn ètò lè fọwọ́ kẹni tó kù wà nísìnyí ìgbóná ló ilé ìtòsí pé máa ń ṣe púpọ̀ àwọn èèyàn lásìkò ooru oníyàn òkú ọmọ fọwọ́ kàn tó irú ètò bá pa tí wọ́n bá gba pé nínú àti sọ́ra ní káwọn náà dínà káàtó fọwọ́ kàn lára tó á wẹ̀ ẹ́ bí wíwọ ẹrú rẹ̀ bá ti tó lé tètè àmọ́ káà lọ sí nítorí pé ó dangerous ó ṣe kí ni dangerous wà ó dangerous ọmọ kó dangerous náà kẹ́ gbé nígbà tẹ̀ ẹ̀ ti ní ilé wẹ̀ ọ́ èbó dangerous náà kẹ́ gbé àbí ò dangerous. bẹ́ẹ̀ ṣe máa wọ ọtọ bí ẹni tó fẹ́ lọ wọ inú nígbà tẹ́ bá gbé bẹ́ẹ̀ náà lẹ́sìn wọ̀ ńgbà tẹ́ bá wọ̀ tẹ́ wọ̀ mọ̀rọ̀ pé yé wa ẹjẹ ló kù nà rárá pé ìbínú ọlọ́run bẹ́ẹ̀ ni tí mo bàbá ń bá ń bíi àmìwò àjálù àrélù omíyalé so àti wá ara tó sán àwọn èèyàn kú lọ́rẹ́gẹ́dẹ́ ó máa túmọ̀ sí pé ọlọ́run rẹ lẹ́dàá wa ó ń fi díẹ̀ hàn yín nínú bọ́ọ̀rọ̀ náà bá ti já sí tó bá fẹ́ fi ẹ̀sẹ̀ yín mú yín kò fi mú yín o wọ́n kàn fi sáǹpù hàn yín èèyàn wá mílíọ̀nù sì lè kú sáǹpù náà ìbẹ́yìn náà máa ń tún ṣẹlẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ amẹ́ríkà ẹ mọ̀ pé storm burúkú kan jà báyìí wọ́n sọ lóko ọ̀tọ́nù káwọn máa ń sọ àwọn storm yẹn lóko lè ní mariana àbí òye wa wọ́n lè ní jábọ̀ láti kẹrẹ́bìà yóò dé florida jọba yóò dé àti wọ́n ti máa wọ́n ti máa ẹ bá péjì gbogbo èèyàn kò lé wọn torí gbogbo ẹ tó bá dúró ó lè jẹ́ pé rẹ̀ ni wọ́n pè tán gbogbo lé tó dilẹ̀ lẹ̀ tó gbogbo ẹ̀ àmì pé ọlọ́run bá fẹ́ báwo ló ń ṣe lè ṣe fún tó ń bá fẹ́ mú un ẹ má rò pé ẹ mú jẹ o this is just time ọlọ́run dà pọ̀ fà tó àmì pé ẹ túra nítorí ẹ̀ṣẹ̀ ló máa ń bí gbogbo ẹ̀ ẹ̀ṣẹ̀ wa pọ̀ bàjẹ́ títakò tá tó lọ́wọ́ ti pọ̀ jù tó ọlọ́run bọ́ àfi sáǹpù kínkínní hàn òkè ọba tó ṣe bẹ́ẹ̀ tí gbogbo ilé ayé ò rojú tí ò ráyè láàrin ọgbọ̀n àtẹ́jú tọ́ba wọn fi káyọ parun kọ́ kọ́dà kò ní tọ́gbọ̀n àtẹ́jú ìnáwó amúrúnà lè ṣe ìkíni ìlà ọ̀rọ̀dìnnáwó ànàkóòlà lọ́wọ́ fún ẹ̀yọ̀ lórí ẹ̀ gbogbo nílàkà ìtútù wà lórí ẹ̀sìn náà kọ́ máa tọrọ àforíjì ká máa lọ gbé kámẹ́rà tàbí kámẹ́rà náà wọ́n gbé làásì ha bàtà níbẹ̀rù ọlọ́ọ̀ wọ́n kọ̀ lọ gbé kámẹ́rà ni wọ́n mọ̀ ọ́hó ọ́hó nígbà ọ́hó nígbà dẹ́ndẹ́n tọ́jú omi tó ti ti bá ta ẹ̀jẹ̀ ní ọba ti dá ta wọn. Tòtòrò ẹ̀ gbogbo ló lé òkè ṣe ṣe ẹ̀ máa gbé kámẹ́rà. Ó dà gẹ́gẹ́ bí ìgbà tí ìmọ̀lẹ́ òrùn bá wọ́ ìlọ́sàn. Sáà nàbì sọ̀rọ̀ sọ ẹ bá ti rí ẹ yára lọ sí sọ̀rọ̀ kí ni gbogbo àwọn pọ̀dọ́lọ̀ pọ̀dẹ́sìmù kí ni wọ́n máa wọ́n lọ gbé kámẹ́rà nù what an exciting moment wọ́n wá wẹ́wù wọ́n lè wọ́ sí mi wọ́n wọ kọ́mú lásán wọ́n á lọ títí títí sẹ́rẹ̀ pé wọ́n gbọ́ ìyá gbọ́ ọmọ bẹ́ẹ̀ transfer ẹ̀ sórí Facebook let everybody see ẹ̀ àbá ẹ̀sìn ló ti dáa wọ́n ní tí bá ti rí ẹ yára lọ sọ́lá yìí táwọn bá ti wá ni wọ́n yára láti lọ takùtọ̀ lọ ọjọ́ ló ti jẹ́ subhanahu wa ta'ala wa bihamdi ashhadu an la ilaha illa anta